Welcome to Yoruba Kingdom TV, built by passion. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? O ti forí gbèpè o. Gbogbo ayé ti bínú sí ẹ o. Ọlọ́run bínú sí ẹ o. Àyàfi tó bá jẹ́ pé afẹ́fẹ́ tó ń fẹ́ tí ò bá kàn ẹ́ lára. Lò ṣe ní rí ìdààmú. Tó bá ti jẹ́ pé òun rìn lórí ilẹ̀, ìdààmú máa bá ẹni. Ilẹ̀ tó ń tẹ̀ náà adojú ìjà kọ ẹ́ afẹ́fẹ́ tó ń fẹ́ sí ẹ lára adojú ìjà kọ ẹ́ omi tó ń mu adojú ìjà kọ ẹ́ ìkúnlẹ̀ abiyamọ adojú ìjà kọ tó bá ti jẹ́ pé nígbà tó yẹ tó jẹ́ pé abẹ́ obìnrin ló ti jáde ìpínlẹ̀ abiyamọ adojú ìjà kọ ẹ bàbá akíntóyè tó ń tó ń ṣépè fún bàbá tó bí ẹ lọ́mọ tó fẹ́ bí ẹni tó bí ẹ lọ́mọ tó fẹ́ bí lọ́mọ mò ń ṣépè fún orí bàbá náà á ba ìjà o nígbà tó ti jẹ́ pé kíyà má jẹ wá mọ́ kíyà má jẹ yorùbá mọ́ là ń sọ wípé ká kúrò lóko ẹrú là ń jà fún tí wọ́n wá ń sọ pé torí lọ gbowó lọ́rọ̀ nǹkan tó wá ń ṣépè fún bàbá akíntóyè gbogbo èpè tó sẹ́nu bàbá akíntóyè pàápàá gbogbo ẹ padà sórí ẹ o. owó àwọn aláìjọ́kọ̀ ṣoṣo ọlọ́run ó wá wọ láì àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ní gbogbo ìgbà ó wá wọ láì dí pàtàkì tọ́lọ́run fi nífẹ̀ẹ́ sí wọn gbogbo èpè tó ṣe pátápátá lórí bàbá Akíntóyè ó padà sórí ẹ̀ ó wá wo iyì alukurian ó wọ iyì gbogbo àwọn ànábì tọ́lọ́run náà níṣẹ́ pátápátá wá sílé ayé tó sì jíṣẹ́ ọlọ́run débi tó jẹdé ọlọ́run àwọlá gbogbo àwọn yẹn gbogbo èpè tó ṣe fún bàbá Akíntóyè ó padà sórí ẹ̀ o ọlá alamtara kaifa fala rabbuka bi ashabi fili alam yajalika idahum fi ìwọ tó jẹ́ obìnrin kò rí bẹ́ẹ̀ tó ń ṣègbè fún kó rí tó ń ṣègbè fún bàbá tó yẹ bàbá ní bàbá ẹ látòní omi ara ẹ kó máa gbẹ látòní lọ kó o dèrò àgbéká látòní lọ kò wọlé kò wọlé kó bẹ̀ sí dé bá ọ nítorí pé ilẹ̀ ó máa ń da ẹnu ni ó máa ń lẹ́ni abá ilẹ̀ sọ̀rọ̀ torí ìwọ pé kò jẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ láti wọ́n ti lọ kó bẹ̀ sí máa gbẹ omi ara ẹ̀ kó máa gbẹ ẹ̀jẹ̀ ara ẹ̀ kó máa gbẹ àṣìlò àṣìbọ̀ ní kàgáńdì ọkọ̀rẹ́ ò ní balẹ̀ ìròmírómi kì í nísinmi bí kò mọ́ṣálá ìwà ò ní nísinmi àìrójú àìráyè ẹja tẹlẹwọ́ irun mo gbàdúrà lẹ́ni bí kò mọ́ṣálá ìmà wà lẹ́ni ò ní rójú ò ní ráyè kó dá láìsàn kó dá ẹnì kiri kó dá ní wọlé látòní lọ kó dèrò àgbégbẹ̀ mo gbà ládùúrà òyà tó ń jẹ bàtà ní kò má ṣe aláìwà kó bẹ̀ sí máa jẹ ọ́ bó ṣe ń ṣèpèlé bàbá kító yẹ gbogbo èpè tó tẹ́ lónìí ó forí ẹ gbé lónìí láti ṣe ṣe bá ti rẹ rù ẹrù ẹ ló mọ orí ẹ ló máa fi rù lónìí kò máa rè rù ẹ ìwọ obìnrin ibi kíkọ mọ́ṣẹ́ aláìwà ilẹ̀ Oòduà ogbọ́ lẹ́ni kó bẹ̀ sí kojú àṣì ẹ kó máa ní ọ rárá bẹ́ẹ̀ ló máa rí lónìí orí ẹ ó gbàbọ̀dì ẹ̀dá rẹ gbàbọ̀dì àyà rẹ gbàbọ̀dì lónìí ònírójú o òníráyè o àṣẹ́gun orí ẹ̀ yes o ṣe rí ẹ o. ìwọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé nínú nígbà tí Mósè ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ láti lọ síbi ìgbádùn ayé wọn ohun tí àwọn olórí burúkú sọ sí wọn Ọlọ́run dẹ̀ fi májẹ̀mú kí náà ti ń pe àṣẹ ọ̀rọ̀ Báíbù pé ìwọ kò gbúdọ̀ yájú sí àgbàlagbà nítorí pé wọ́n yájú sí àgbàlagbà O ti tẹ ilẹ̀ olúwa ti bá o wí bó ti wù kí o ní agbára àjẹ́ ni oṣó ni o ní agbára tó ọlọ́run bàbá akínbánjí ó ní kí nǹkan dáa ni ẹ̀yin ń fún ní èpè lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ jésù ọwọ́ ọlọ́run kó máa wúwo sí ẹ lára ọwọ́ ọlọ́run kó máa wúwo sí ẹ lára lọ́wọ́lọ́wọ́ omi ara àti ẹ̀jẹ̀ kó gbòdì mo fà é lé ọlọ́run lọ́wọ́ o ò ní agbára tó ọlọ́run ọwọ́ ọlọ́run ga jù ẹ lọ ah, kó o ní gbòpè dànù ah. kó o ní gbogbo dànù o ò ní agbára tó ọlọ́run ah. báyìí ìdá ọlọ́run kọjú sí ẹ ìdá yín ló máa ṣekú pa yín ní orúkọ jésù bí olúwa ti bẹ tí ẹ̀mí ẹ wà ní àyè lọ́wọ́lọ́wọ́ báyìí omi ara àti ẹ̀jẹ̀ kó máa pòrúurù kó máa pòrúurù kọ́wọ́ ọlọ́run kó wúwo sí ẹ lára bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ jésù kristi olúwa wa. Amen ìwọ tó ìwọ tó ìwọ tó ṣépèlé tó yẹ kó rí bẹ́ẹ̀ àbí tó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá yẹn bàbá Banji Akíntóyè bàbá yẹn ó ń jà fún ọmọ ilẹ̀ Oòduà ni ní ní láti láti àkókò yìí títí dé títí dé ayérayé kí omi ara ẹ omi ara ẹ kó máa ṣiṣẹ́ lòdì kí ẹ̀jẹ̀ ara ẹ kó máa ṣiṣẹ́ ìlòdì kí kí gbogbo bọ́dì ara ẹ kó máa ṣiṣẹ́ ìlòdì kó máa ṣiṣẹ́ ìlòdì kó máa kẹ́ àgọ́ ara ẹ gbàbọ̀dẹ̀ bó torí bó ṣe ro bàbá yìí bó ṣe bó ṣe ro bàbá yìí sí torí bàbá yìí ń jà fún ọmọ Oòduà ni ìjà ìjà kí kó lè dáa ni bàbá yìí ń jà fún kí kí kó má rí bá ti ṣe kó má rọ́nà gbégbà kó má rí bá ti ṣe kó má rọ́nà gbégbà kí kí ìbàjẹ́ kó máa bá ẹ ìwọ sórí ẹ kó rí bẹ́ẹ̀ kí ìbàjẹ́ kó máa bá ẹ níbikíbi tó bá wà ní kí ìbàjẹ́ kó máa bá ẹ kó má kó má kó má rẹ náà gbégbà jésù kristi olúwa wa. àìdá àwọn kò jẹ́ oúnjẹ tiẹ̀ wọ́n kọ́ ká ẹ jẹ ká ẹ jẹ ká ẹ kéru akí tó yà á bá ká ẹ sùn ká ẹ rẹ̀ ká tó yà á bá ká ẹ má yà á lé lábẹ́ pé kó ń bá dọ̀dọ̀ ọmọkùnrin wí àbàdì kò ṣe kànyìn ayé rẹ̀ àìríjà àìrímu kọjá tẹ rẹ̀ àìrínà àìrílò kọjá tiẹ̀ ọkàn rẹ̀ mọ̀kàn kọ́ bá sùn lálẹ́ kẹ́ ìrù àbá bọ́ bá jí làárọ̀ kẹ́ ìrù àbá bọ́ bá jáde lọ́sẹ̀ kẹ́ ìrù àbá kẹ́ ìbànújẹ́ bẹ̀ sí ibà kọ́ orí ọkùnrin orí obìnrin bẹ̀ sí gbẹ̀yìn níbà ilẹ̀ káàárọ̀ ìjíire kọ́ bẹ̀ sí gbẹ̀yìn níbà kété òkè kọkọrò kọkẹ da ọlọkẹ forí rẹ di kóforí ọ̀ra rẹ̀ di kóforí ọ̀ra rẹ̀ di kálálẹ̀ forí rẹ̀ di akọ́láyé kan forí rẹ̀ di ẹ̀yẹ kárí kan forí rẹ̀ di bẹ́ẹ̀ láàrí fún bẹ́ẹ̀ láàrí fún bẹ́ẹ̀ láàrí fún láwọ̀ láwọ̀ láwọ̀ láwọ̀ ọ́tá èèlà ìlànà àmì ìbámi ṣe àmì. bàbá Akíntóyè bàbá wa ni bàbá ní bàbá tó fẹ́ gbà wá kalẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ti méèkì ẹ̀ wọ́n ti di èèyàn nílé ayé bàbá ní bàbá ò lè sọ́fà títí tá a fi kú kò lè jìyà kò lè kò lè kò lè wá tọrọ jẹ mọ́ àgbà èkìtì àgbà èkìtì kò lè egun àgbà yorùbá nation àgbà yorùbá nation bàbá ò lè tọrọ jẹ bẹ́ẹ̀ bàbá ìfẹ́ ká kúrò lóko ẹrú gbogbo ẹ̀yin tẹ́ lọ kóra yín jọ tẹ́ lọ ń gbowó lọ́wọ́ àwọn politicians tẹ̀fi wá ń yí tẹ kóra yín tẹ wá ń ṣépè fún bàbá tẹ níbikíbi yòówù kẹwà ìwọ tó pera ẹ ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ iná ti jó ẹ o lédèrèdè ti gbẹ̀yìn ẹ o lè ṣoríire mọ́ nílé ayé orí bàbá yẹn á bá ẹ jà orí gbogbo àwọn mẹ̀kúnnù tó fẹ́ gbà kúrò ní oko ẹrú á bá ẹ jà bàbá ní ká kúrò lóko ẹrú fílàní ẹ̀yin ní ibẹ̀ lẹ fẹ́ kú sí ibẹ̀ lẹ máa kú sí oko fúlàní lẹ máa kú sí ẹ̀ẹ̀ni ẹ̀ẹ̀ni gbérí mọ́ bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀ lè gbérí mọ́ gbogbo ọ̀nà yìí tí ẹ ti mórúkọ bàbá yẹn lọ torí pé ẹ̀ ń wọ́nà àti pa gbogbo ibikíbi tí ẹ ti mórúkọ bàbá yìí lọ gbogbo nǹkan tẹ́ ti ṣe sí bàbá yìí lágbára lọ́hùn àtẹ̀yìn àtàwọn ọmọ ẹ̀ ti forí gbé ẹ̀ ti forí gbé ẹ̀ ti forí gbé ní agbára náà ẹ̀ ti forí gbé gbogbo àwa tá a fẹ́ rere Jerusalem rere ló máa jẹ́ tiwa àwa tá a fẹ́ kí Yorùbá nation dúró. Welcome to Yoruba Kingdom TV, built by passion.